happy birthday bàbá wa ọ̀rìnìṣà adéyẹyẹ ògúnwùsì ẹ máa pẹ́ láyé o happy fiftieth birthday ẹ̀mí yín máa ṣe púpọ̀ ọdún láyé tadé ní káwò ń kí yín ó ní ẹ kú ọdún ó ní ẹ kú ìyèdún queen naomi ń kí yín wọ́n ní ẹ kú ọdún wọ́n ní ẹ kú á kí yín láti mashola tv ẹ kú ọdún ẹ kú ìyèdùn ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé ẹ jẹ́ ká gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá wa sọ ní ibi ayẹyẹ èyí tí wọ́n ṣe fún wọn ní alẹ́ ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn. mo kí gbogbo ọlọ́run olódùmarè fún ìgbésí ayé gbogbo wa ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà gbogbo orí wà bí òkè yín èmi náà lẹ́wà báyọ̀ èmi lẹ́wà báyọ̀ èmi lẹ́wà báyọ̀ orí mi wú inú mi dùn ayọ̀ mi kún gbogbo ẹ̀yin tẹ́ wá bá mi yọ̀ ní agbára ọlọ́run olódùmarè jẹ́ kò ní wọlé tọ̀ yín. ayọ̀ ló máa jẹ́ ti yín. ibi ò gba ẹsẹ̀ mọ́ ibi ò gba èrò mọ́ bẹ́ẹ̀ náà lè rọ ṣe wà ń ta. kí ni màá fi dúpẹ́ lọ́wọ́ yín kí ni màá fi dúpẹ́ lọ́wọ́ yín kí ni màá fi dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ dá. ẹ ṣé ẹ kú fẹ́ ẹ ṣé kú àdúró tì mí tí mo máa ń jí sílé ayé mi ò ro ọ̀rọ̀ ara mi rí bó ṣe máa dáa fún ọmọlàkejì ni bẹ́ẹ̀ ṣe wọ́n bá mi yọ̀ torí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ fi mú tí bá ní pinpin bọ̀rọ̀ lálẹ́ yìí ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ ṣùgbọ́n ẹnu ọpẹ́ mi ó pọ̀ jọjọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti ń dúró tì mí láti lẹ̀ àwọn tí a jọ dàgbà àwọn tí wọ́n dúró tì mí tí ọlọ́run olódùmarè fún ní irú ọ̀fẹ́ láti lè wà pẹ̀lú mi títí dìsí gbogbo orí adé tó wà mí ó kí yín ó kí yín ẹ ṣe bàbá jẹrọ mo kí yín o àgbà ọba ní yín nílẹ̀ ẹ̀ka òjìrè mo kí gbogbo orí adé pátápátá mi ò yọkọ sílẹ̀ ṣùgbọ́n mo máa yọ ẹ̀jẹ̀ mi ni mo máa pè é torí àtijọ́ ń bọ̀ tipẹ́tipẹ́ ó ti pẹ́ tá a ń bọ̀ kábíyèsí Ẹlẹ́gùṣì ìdúpẹ́ o ìdúpẹ́ ìdúpẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí ó fi gbogbo nǹkan tó pátápátá ẹ ní orí ọ̀fẹ́ ẹ kọ́kọ́ dá dé ìgbà tí asúmọ́ra ọmọọba ni mo jẹ́ ó dàbí àná yìí nígbà tí mo ní dábìyèsí Elégùṣì ọmọ ọba máa ní mí kábíyèsí Elégùṣì ò gbàgbọ́ wọ́n ní rárá o. na lie na lie ó ti di na Elégùṣì náà yìí òun náà ni mo kọ́kọ́ sọ fún ni pé iléyà àjọ wà pọ̀ ní àjọ ṣe òwò nǹkan tó wà láàrin wa pọ̀ mi ò tiẹ̀ lè dúró láti dágbére gbogbo iléeṣẹ́ mo fi sílẹ̀ akéemu wa bí gbogbo ẹ̀ ní òṣèyí yín gbogbo ẹ̀kọ́ ṣàwó lura ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín fún olóyìnbó máa ń pè ní understanding mo lóore ọ̀fẹ́ lè ní láti dúpẹ́ ẹnu ọpẹ́ mi ó pọ̀ púpọ̀ torí ẹni kì í máa lọ pé ẹ fi yá mi àtìgbà yẹn babila babila babila babila. láti má fa àkókò igun kábíyèsí ẹlẹ́gùsì ẹ̀ṣẹ́ o ẹ̀kú gbogbo ìgbà mo mọ̀ pé àkókò ṣì ń bọ̀ mo sì máa sọ ìtàn náà èyí tó wà láàrin wa fún gbogbo àgbára yé èyí tó wà láàrin wa nǹkan dáadáa ni mo tún fàǹfààní mo dúpẹ́ láwọn àwọn olórí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olórí tó wà ń bí ẹ ṣe olórí Tèmítọ́pẹ́ olórí Mariam ò ṣe o ẹ ṣe púpọ̀ ẹ̀kọ́ àdúró tèmi o ọlọ́run máa pípọ́ tì yín. mo ti ṣọjọ́ òbí bí yìí tí ò sọ̀rọ̀ rí pẹ̀lú mi. èmi nìkan ṣoṣo kí ni mo dá wà. ṣùgbọ́n. àpọ́nlé fọba tí ò bá lólórí ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́jọ́ òní. mo dúpẹ́ ooru tí mú gbogbo wa ẹ má bínú ìfẹ́ ni mo wo ibi tí mo ti bẹ̀rẹ̀. Shame. lè dárúkọ tán ṣùgbọ́n ẹ ṣe ọpẹ́ ni mo wá dúlé ní mi ì ní lọ ìyá olúborí mo dúpẹ́ ẹkú àdúró tì mí gbogbo ìgbà ìyá alájẹ òdua ìyá alájẹ òdua. àwọn princess ọmọọba obìnrin Afọláṣadé Olúwakẹ́mọkì yín Adéṣọlá mọkì yín ẹkú gbogbo gbà Folúṣọ́ àbúrò mi tó máa ń sá pamọ́ ó ń dà gbójú ẹ̀ síta ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá wa onírìṣà adéyẹyẹ ògúnwùsì wọ́n ṣe ọjọ́òbí fiftieth year jubilee wọ́n ṣe ọlọ́run á dẹ̀mí wọn sí o ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu wọn yìí o èèyàn lé àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́ àmín